ولا الحمد لله الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 sani tí ń lọ síṣẹ́ hajj kó mójútó àtàwọn èyí tó jẹ́ sọ́nà àtànàbì sallallahu alaihi wasallam ìpè máa sọ òun náà ní kọjá pé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀jẹ̀ kọ́ ráre sọnù kó sòfò mọ́ lọ́wọ́ òun náà ní àwọn alábàárìn dáadáa àwọn nítorí pé tó o bá sẹ̀sẹ̀ àwọn ẹni rẹ àwọn ẹni dáadáa lálábàárìn lórí ìrìn àjò hajj ilé ọjọ́ sábàbí ńlá nínú àwọn sábàbí ilé ìjọ jẹ́ kí iṣẹ́ rẹ kọjá àtẹwọ́gbà àwọn alábàárìn tó ajá ẹni dáadáa ẹni rẹ àwọn ẹni tó máa ràn ọ́ lọ́wọ́ láti ṣe dáadáa tí wọ́n sì máa fi dáadáa tó ọ̀mà wọ́n máa fi mọ́ àwọn ẹni tó dáa jù. lẹ́ni tí ran ní ṣe sọyẹ kí wọn máa wà pẹ̀lú irú wọn lórí ìrìn àjò ti hajj lópin ìgbà tí hajj téèyàn fẹ́ ṣe téèyàn bá fẹ́ kọjá hajj eléyìí tá ṣe tí ó da tí ó gbogbo ségesège àwọn alábàárìn tí wọn máa gbẹ̀yìn àgbà ojú àná sọ́nà Muhammad sallallahu alaihi wa sallam. nínú gbogbo ògbésẹ̀ àti gbogbo sẹ́ eléyìí tá a bá fẹ́ ṣe nínú sẹ́ hajj wa àwọn ẹni tí wọ́n máa fi wá mànà lọ sídìí gbogbo rí gbogbo dáadáa àwọn alábàárìn tí wọn ò ní máa ba àsìkò hajj tó ń wá gbogbo àsìkò tó ń wá kéke àsìkò tí ò ṣe fi ráre tí wọn ò ní fi ráre irú àwọn eléyìí làwọn ẹni tó yẹ ká bá rìn o àwọn ẹni tí ò ní bá àsìkò jẹ́ mọ́ wa lọ́wọ́ níbi sọkúsọ ìwékòwé ọ̀rọ̀kọ̀rọ̀ bí ẹ̀tàn bí òfófó bí ìsọrun wájú pọ̀ máa ti papọ̀ àwọn ọ̀rọ̀ àdánù àwọn ọ̀rọ̀ tí ò wúlò lọ́sẹ̀ náà lẹ́nu ti gbogbo ìgbésí ayé yín sọ lánàá nígbà tí ẹ wà lé ẹni tí ò ní jẹ́ kó ọmọ yàtọ̀ láàrin ìgbà tó ń ṣiṣẹ́ hajj àtìgbà tó ṣiṣẹ́ hajj sẹ́kù gbogbo àwọn ọ̀rọ̀ orí bó àwọn ọ̀rọ̀ tí mú ní pàdánù oríire ayé àtọ̀kìyàm irú ìsan tí ń bá ọ sọ lé tẹ́lẹ̀ náà inú wọn tún máa bá ọ sọ lórí ìrìn àjò hajj dákun mẹ́jọ jẹ́ pẹ̀lú wọn lọ́ọ̀bà rìn o àwọn alákòóbá ńlá nìyẹn àwọn abatẹnijẹ́ tí èjẹ́ ká mú rere àwọn ẹni tó yẹ pé títí ẹ bá bàjẹ́ tán wọ́n ta kété ni wọ́n ní kò sí ní tọ́kàn wá pẹ̀lú rẹ̀ má bá wọn alábàárìn tó ṣe pé wọn máa máa tẹ́tẹ̀ wọn máa máa ṣe ránù wọ́n máa máa gbogbo nítorí ẹlẹ́dàá wọ̀ fẹ́ má jẹ́ ọjọ́ pẹ̀lú wọn lọ́bàárìn lórí ìrìn àjò rẹ ṣùgbọ́n ṣe ní kó bá rìn àwọn ẹni tó ṣe kòkòrò gbìyànjú. láti rí i pé hajj tá ń lọ ṣe mọ́ wa lọ́wọ́ a sì gbé ife hajj wa jìnnà ti gbogbo àdádálẹ̀ àti gbogbo katakata àwọn alábàárìn tí wọ́n mọ rírì àgbéga tí ń bẹ fún àwọn àyè tá à ń ti ń ṣèjọ́sìn àwọn ẹni tó máa dúró lẹ́nu àlá Allah tí wọ́n ní tayọ rẹ̀ àwọn ẹni tó ṣe wọ́n dúró ti àwọn ẹ̀kọ́ eléyìí tẹ́sìn islam tó fi kọ́ wa wípé ká máa múlò lórí ìrìn àjò wa àwọn ẹni tí wọ́n máa rán wa létí ìrìn àjò la fẹ́ kẹta fẹ́ gbẹ́sẹ̀ léyìí ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé àdúrà onírìn àjò eléyìí tá a nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi kọ́ wa àdúrà tá a ti dá mà yàtọ̀ sáwọn aládàádálẹ̀ wọ́n máa lọ dá àwọn àdúrà kan lẹ̀ tí ò sí àdúrà kan tó ti pé kọ̀ọ̀bẹ́ sì mú ìwọ́n ní kí ẹ máa ṣe. Ṣébí wọn náà mọ̀ ká nàbì sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́ẹ̀ bá rìnrìn àjò sẹ́ẹ̀ ti gbéra ẹ ṣàdúrà Allahu akbar Allahu akbar Allahu akbar. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إني أسألك في سفري هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا واطو عني بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل إليني أدوانا النبي صلى الله عليه وسلم sanfi kọ́ wa ike ká máa ṣe lórí àwọn arìn àjò wa gbogbo alábàárìn tó rán mi létí tí mo bá gbàgbé irú àdúrà yìí tí ń fi ṣe àwọn alábàárìn lọ́yẹ pé wọ́n mọ̀ dájú ike àlejò làwọn jẹ́ ṣé Allah àwọn lọ bá Allahu lálejò ni ẹnjẹ ọwọ àbá ipò ńlá ọlá ńlá eléyìí tá a gbẹwò rẹ wọn wọ̀nyí ẹnjẹ ọba jẹ wọn ò ní rìn ní gbèrígbèrí rẹ àwọn awa rádaràda àwọn ajátijàti tí sọ ní dání àbùkù tí sọ ní dáláìlérò. tí sọ ní dáláìmí tó gbé ní débí àwọn àmà jìnnà sí àwọn ẹni tó yẹ kó wọ́n ti hajj tí wọ́n tàtara rẹ̀ rí Allah ọba tọ́ga irú wọn ló ọba rìn àwọn eléyìí àwọn kan kan kan kan kéèyàn ọba rìnrìn àjò hajj nítorí pé àwọn tó máa kọ́ ni ká rere nígbà tá a wọ́n máa kọ́ ni ká pa ìdá tì nígbà tó bá yẹ pé àìdá làwa ń ṣe débẹ̀ làwọn ẹni tí wọ́n fẹ́ bá rìn ẹni tó ti mà tẹ́lẹ̀ náà kó tó di pé kó ń ni rádaràda òun náà lẹni tó fẹ́ bá rìn alábòsí ẹni tí ẹjọ́ máa ń lẹ́rùn wájú pọ̀ máa ti ni apẹ̀gìn ẹni tó ṣe pé ọ̀rọ̀ rere kì í jáde lẹ́nu rẹ̀ ìwà burúkú náà níwá rẹ̀ a ò lè bárù rẹ̀ rìn ká má ṣe pé tẹ́rù rẹ̀ lọ́yẹ kọ́ bá rìn lọ́ba tiẹ̀ jẹ́ ni àṣetọ́ni bá ba tèèyàn jẹ́ tẹ́kẹ̀ dúró tìyàn yọ yẹra ni yọ lọ ta kété qala inni bari'un mink yóò lé mi ò mọ mọ́pá mẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ inni akhafu Allah rabbal alamin. èmi bẹ̀rù ọba gbogbo àgbáńlá ayé ẹ̀kọ́ ẹlẹ́kẹfà kí ni láàrin pọ́ńlọ́ ti fẹ́ hajj kí ni kókó kó rówó san nígbà ọba nímà nípa fẹ́ hajj ó nímà nípa àwọn àdájọ́ eléyìí tọrọ wọn sẹ eléyìí tá a máa ṣe nínú ṣe hajj aa yóò bú ọkùnrin kò tí ẹ ní bá a mú pé ìwọ tó san òbítíbitì mílíọ̀nù owó ìwọ náà lọ wàá mà nípa iṣẹ́ eléyìí tó fẹ́ lọ ṣe nínú hajj ọmọ bóòlù ti ṣe jọ́sìn fún Allah lórí àmàdájú àmàyéké lọ́nà tó jẹ́ pé ọkàn nílò ọmọ ṣe kátàkátà rádaràda níbi tí wọ́n ti ṣiṣẹ́ hajj kọ̀ọ̀kan ní jẹ́ kó gédé àṣìṣe. àtàìsí alọ́lọ́sẹ̀ ní mẹ́kà ọmọ kàkà nípa sẹ́tí ń gbé ọ lọ la hawla wala quwwata illa billah òfò rẹ pọ̀ wàláhi òfò rẹ pọ̀ tí wọn bá fi lè gbéra láti rubí tó a lọ sí mẹ́kà tó ẹ pé láti kún bẹ́ẹ̀ tó bá gbéra nínú bàálù ẹ lò wákàtí márùn kótó di pé ẹ Jìdá ọ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kìlómítà. ẹni nǹkan tí bàálù máa ń rìn kó tó di pé bàálù ó rìnrìn wákàtí ẹyọ kan ẹ̀yàn wàá rìnrìn wákàtí márùn gbogbo ààyè tí ń bẹ tọ́jú àlàfo láfíríkà tí wọ́n ń bí láti gúúsù áfíríkà táwa wà ẹ là kọjá ẹ gba Republic ẹ ti bẹ́ẹ̀ máa ba ọ̀nà Chad lọ. ẹ tún máa lọ títí títí tí ẹ fi dé Sudan ẹ bá tún dé Sudan ẹ tún máa gbá lọ títí ẹ tún wá tayọ gbogbo Áfíríkà ẹ wá sí ìhà Asia Asian continent ibeni ni Saudiya tí Maka ń bẹ nù rẹ̀ wà ẹ kọjá Red kótó ti pẹ́ dé ìrìn wákàtí márùn nínú bàálù ṣe zira rẹ léèrè kí lọ ọmọ tẹ́ ń lọ sí. ọ̀ àjọ kó gèdè olóto àwọn bàálù àwọn nípa ti ń gbé wọn lọ sí maka àwọn ní bẹ nínú rìn àjò owó jona wàhálà yóò rárẹ̀ níta ń lọ sí tó ṣe rí pé ó mú wa àjò nínú bàálù tó yára ìrìn àjò wákàtí márùn-ún. ó sì mú wa náà bítíbitì owó eléyìí tó ṣe wípé kì í ṣàwàdà ká lè bá dé bẹ́ẹ̀ ó tún wá mú wa pa iṣẹ́ wa tì ọ̀nà wa pátì láti dojúkọ pé orígun yìí nínú àwọn orígun ẹ̀sìn Ìsìláàmù márààrún òun là wá ń lọ ṣe dákun má yà lábòsí kùnrin dákun rẹ léèrè kókó tẹ̀tẹ̀ ń sí sọ́ọ̀ ń parí. ó dàbí ẹni tí ń lọ sí èkó tó ló ń fẹ́ lọ rajà wọn á bi léèrè kọjá rí èwo lẹ́fẹ́ lọ rà wọ́n á dárúkọ olówó ìránṣọ ńlò ń fẹ́ lọ rà lẹ́kọ̀ọ́ nítorí pé òun fẹ́ di ẹni tí ọmọ àtòwò ìránṣọ tí ó sì jẹ́ pé tiẹ̀ lọ́fẹ̀ẹ́ fẹ́ nínú àwọn ẹni tí ń si ìránṣọ nílùú àwọn wá níbo lọ́wọ́ fẹ́ wá sí tó bá dọ̀hùn à èkó ẹ̀ máa ṣe wàsá tó fi lọ kó sọ́wọ́kọ́wọ́ tó fi wá dẹni tó ṣe pé àtowó tó kó lọ́wọ́ àti wọ́gán alára tó kó lọ́wọ́ ọ̀ padà dà wá sí ọ̀mẹ́ni kankan tó ṣe pé yóò mú ọ lẹ́yìn láti mú ọ lọ síbi tó ti ra ń tọ́ fẹ́ rà ọ̀mẹ́ni kankan tí ó juwe fún ọ gbàdúgbò báyìí ní kọ́ lọ kìí ṣe bí báyìí ọ̀wá mọ́nà ọlọ́run lo èkó èkó tẹ́ pé bó ṣe jẹ bó ṣe mu ńlọ wá lọ́bẹ̀ gbogbo ní tí wọ́n máa sọ ní pé ọ̀gbọ́n tó ọ̀gbọ́n tó kéèyàn gbéra láti já líńgò ó lọ láti lọ ra àwọn owó ránṣọ àtàwọn tí wọ́n máa ṣe máa sọ àti gbogbo èròjà táwọn máa lò mọ́ wàá ibi wà sí lọ ah, èkó èsè wọ́n lọ gbọ̀ púpọ̀ bọ́bá wọ bàálù kò tó wákàtí kan kò tó wákàtí kan wá wo mẹ́kà tó bá dé Jidda ò sì dé mẹ́kà o ó tún rin ìrìn àjò bíi wákàtí kan láti Jidda sí mẹ́kà nínú ọkọ̀ kó tó di pé ẹ dé mẹ́kà tàsìkò hajj yóò ju wákàtí kan lọ àkọ́kọ́ mọ́tò pọ̀ lọ́nà èkejì àwọn ibi tó ti máa sa fún yín àyẹ̀wò fún yín àyẹ̀wò fún yín kó tó di pé wọ mẹ́kà ó tún pọ̀ díẹ̀ torí ẹ̀ yóò ju wákàtí kan lọ ọ̀ ń lọ ibi tó yẹ kó tó bá ké mẹ́ta tààrà lẹ́ ń lọ ò ní rìnrìn àjò tó kéré sí wákàtí mẹ́fà ọ̀ ń lọ ibi tó ṣe pé lílọ lọ ń lọ yìí ẹni tó bá gbéra lónìí yìí báyìí tó fi ṣiṣẹ́ hajj akramakumullah ẹni tó bá gbéra lónìí yóò lo ní tó súnmọ́ ogúnjọ́ tó di kọ́ padà sílé nítorí òní níjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù zolkẹ́ẹ̀dà níjọ́ oṣù zolkẹ́ẹ̀dà tó tán níjọ́ oṣù zolhijja bẹ̀rẹ̀ ndo òkú kan hajj ma bẹ̀rẹ̀ ọjọ́ hajj ó máa ní ọjọ́ kẹjọ oṣù Dhul-Hijja a sì tún ṣiṣẹ́ lọ́jọ́ kẹsàn a lọ́jọ́ kẹwàá a lọ́jọ́ kọkànlá a lọ́jọ́ kejìlá ẹ̀ ń bá fẹ́ padà sílé ó lè wá padà lẹ́yìn kejìlá ti padà sí ẹ dákun ọ̀nà àmú rẹ̀ ó fi gbogbo eléyìí fún ọjọ tí ò kéré tó gúnjọ́ nítorí wọn lọ sí ọmọ ń wàláhì òfòrí ó ti pọ̀ òfòrí ó ti pọ̀ jù tó ti ń tẹ̀lé owó hajj ni sọ̀rọ̀ pé wọn nìkan ló ń tẹ̀lé rẹ̀ jọ gbogbo àwọn nítorí tí o ti lọ náà kálukú náà ni kò tí ì tẹlomi ìṣẹ́bí ìgbà tó pé yóò pè lọ́dún yìí ṣùgbọ́n gbà wọn tún fowó kún ó tún mẹ́yìn fún agbára òun bẹ́ẹ̀ ni kìí ṣe wọn nìkan ló ń kówó yẹn jọ Allahu azza wa ọwọ́ àgbà yìí pé kówó tí ó pé sọ́wọ́ ayẹ kọ́ pàdánù wàhálà kọ́ pàdánù owó kọ́ pàdánù àsìkò gbogbo ẹ̀ nítorí pé ọmọ nípa ti ń bí ọ lọ àdánù ni gbogbo ọ padà já sí. Mẹ́kà kìí ṣe ibi tí èèyàn máa ń lọ láyé nítorí pé mo fẹ́ lọ gba oríkì kan orúkọ

ẹ dákun ẹ kọ́ mi báwo ní ṣèṣe kò wù mí kí n ṣe wàhálà lásán kò wù mí kówó yọ ọ́rá rè kò wù mí kó pé gbogbo àsìkò níkan fi ṣòfò gbogbo ẹ náà ni ó ṣẹlẹ̀ sẹ́ni tí ọba àmọ̀ nípa ti lọ sí gbogbo ẹ ni ó ṣẹlẹ̀ ṣé báwo gbogbo àwọn èèyàn ti ń lọ sí hajj yìí èyí tó pọ̀ jù nínú wa wọn àdààmú fún pé káwọn mọ̀ nípa táwọn lọ sí kókó ń tọ́wà lórí tiwọn oníkóhun ó di ẹni tí wọ́n máa pè má hajj wọn ronú nípa pé ẹ̀sìn là ń lọ ṣe béèyàn ọba mọ̀ nípa rẹ̀ kò sí bó ṣe ṣe kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nítorí pé hajj rẹ̀ kó lè bàjẹ́ hajj eléyìí ọjà àtẹwọ́gbà àwọn olùmọ̀lọ́ máa bi léèrè àwọn olùmọ̀tọ́kànbalẹ̀ sí ìmọ̀ wọn àwọn ẹni tó yẹ pé titelita wọn nàbí wa sallallahu alayhi wa alihi wa sallam. kìí sàwọn tá a máa má títakùtà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ni irú wọn ọba kọ sọ́yàtọ̀ sí ìsìnà ẹni tó ti sìnà tó ń gun òríran tí ó mànà kí ni ọba kọ kò sí kankan tó lè kọ nítorí pé ń tà ní àìsí tọrọ gbogbo ẹni tó bá ti tọ́ ta súnà nàbì sallallahu alaihi wasallam ó lè rí màgídí eléyìí sọ yanrantí lọ́dọ̀ wọn kí ni mo ní ti rí mo ní ti wà wọ́n tó kórìíra ànábì tó ń fọ́ wa nímà níbo ló ti wá fẹ́ wá tiẹ̀ lọ ọ̀dọ́ ta ló fẹ́ wá lọ tí ì bá sọ̀dọ̀ àṣẹ tọ̀. àwọn ẹjọ́ tó ta súnà ànábì ilé rè kọ́sàlàyé tí a sì fún ọ kọ́ wa padà lọ sọ́dọ̀ ẹ̀ńtọ́ ọmọ súnà kó béèrè lọ́dọ̀ wọn adúrú òdo tí wọ́n gbọ́n yọ nínú nǹkan tí ẹni tọ́jọ́ ń bí di àwọn sọ̀sọ̀ fún ọ ó rí pélé òkun ẹ̀ńtọ́ ọ̀dà kankan mà torí súnà ànábì náà ló ti dá àwọn olùmọ̀tọ́mọ nípa súnà àwọn ẹni tá a máa má títẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam àwọn lólùmọ̀ tá a béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ wọn tó ṣe pé ìdá wọn tá a bá tẹ̀lé ọkàn wọ́n balẹ̀. ọ̀dọ̀ wọn ló ti béèrè ọ̀dọ̀ wọn ló ti kọ́ nípa bó hajj tí wọn náà bá lọ sí hajj ọ́ padà mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó ń gbọ́ yìí. nítorí pé ńgbà tẹ bá láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó lè jẹ́ pé àwọn míì nínú wa wọ́n jẹ́ aládàádálẹ̀ aláìmọ̀ nípa súnà nàbì sallallahu alaihi wa sallam oríṣiríṣi lẹ́nu nígbà tí ẹ bá dán yóò máa yàwọ́ náà lẹ́nu kí a ewo tó lé léyìí ìwọ́n tó ọmọ nǹkan kan ó tún máa pé wo lé léyìí subhanallah wọ́n lè pàṣẹ àdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lé ìṣe lé pẹ́ẹ́nìkan mọ́wọ́ wa ó ní gbogbo kẹtẹkẹtẹ tó tiẹ̀ kẹ́ pàtì. tó àmọ́ tó bá béèrè lọ́dọ̀ ní ìsìn àpèjúwe anábì sallallahu alaihi wa sallam wọ́n ní afdalu du'a دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدعاء الله لاجم قل أدعاء دعاء عرفة أنت سلو لجم كمي أتوى النبي سواجه مصر لا دعاء عرفة أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدعاء عرفة واقف نبي تعبار عنه lọ́ba rí táwọn afá wọ́n bá tẹ́ fádà àdúrà wọ́n bá lásà àdúrà àràfà wọ́n bá ń pa àwọn dámdà yá ìlú wọ́n bá ń pa àwọn rókọ̀ yá ìlú wọ́n bá ń pa àwọn sàdádà bí ìlú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀ tó gbé àlìjánu ẹ̀ tó gbé dé àràfà sádùn àtànàbí ni kẹ́ máa ń sẹ́nu tẹ̀sẹ̀ bọ́ sí Allah níbi tó jẹ́ ike àtọ̀hí iná ní tó gbé hajj ro láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ kátólúwa ẹlẹ́dàá lọ́kàn ṣoṣo ọ̀ لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك mo jẹ́ pé ìwọ olú ẹlẹ́dàá wa kò sọ̀rọ̀ kó kàn fún ọ mo jẹ́ pé rẹ̀. inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak. kásì olú ẹlẹ́dàá lọ́kàn ṣoṣo ló gbé hajj ẹ wá lọ sí hajj ẹ lọ kpọ́kọ́ àlùjánu nígbà tó ti pẹ́ tán kankan mà ẹ mọ̀nkankan ní nípa ẹ̀sìn Islam dúpẹ́ kan tí àwọn èèyàn jẹ lọ. zero àwọn ilé náà lọ tẹ̀lé ọ̀dọ̀ àwọn náà ló ti fẹ́ kọ́ kínni. àwọn sọ pé wọ́n ń fèlì nínú àlùwàlà wọ́n ń fèlì nínú sọ̀lá àti tàǹsẹ̀ lójoojúmọ́ lẹ́ẹ̀márùn-ún lónìí náà ni wọ́n mọ̀ ṣe hajj tí wọ́n ní ká ṣe lẹ́ẹ̀kan gbèsè ayé wa. eléyìí túmọ̀ sí wípé àwọn olùmọ̀ tọkànbalẹ̀ sí máa wọn àwọn ìlọ́ọ̀mà ṣèbéèrè ń tọ́ ọ̀bá mọ̀ nípa rẹ̀ nínú ṣe hajj lọ́dọ̀ wọn bákan náà ó tún máa ka àwọn tí wọ́n kọ lóríṣiríṣi nípa ṣe hajj ọ̀kan nínú nǹkan tí wọ́n kọ tírà ń pa rẹ̀ tó pọ̀ jù hajj pàápàá jùlọ ní asaudiya subhanallah ó fẹ́ kan nínú àwọn olùmọ̀ ní asaudiya yẹn tí ó kọ́kọ́ nípa hajj oníkálukú agbọ̀n tó ti tí ń wò pé àwọn tíra tó ti wà sàlàyé ṣùgbọ́n wọn ò yànnà náà gbọ́n bíi tó òun náà yàn ìlànà sí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́rìí tíra tó lọ jáǹtì rẹ́rẹ́ torí ẹ̀ ìwọ náà ó lè fi ṣe kẹ́wọ́ mi ń gbọ́ lárúbáwá ó lè fi ṣe kẹ́wọ́ ọmọ nàìjà lè mí ó lè fi ṣe kẹ́wọ́ pé yorùbá lè mí ìwọ náà fà níwà fún ọ láti ka tíra tó kọ nípasẹ̀ hajj kọ́dà kó tó lọ àwa lè fún ọ àwọn tíra tó kọ nípasẹ̀ hajj wà àwa gan alára atúmọ̀ oríṣi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú rẹ̀ séde yorùbá eléyìí ìjọba Saudiya tí máa pín fáwọn alálàájì pẹ̀lú àwọn tíra míì lóríṣiríṣi tá a tún túmọ̀ fún wa léde yorùbá kó lè máa pín fáwọn alálàájì yorùbá tó ń bá lọ sí hajj. àwa wí kàn sí fún ọ láti sọ pé ẹ́ nígbà tó ṣe pé yorùbá lè mi ọ̀nlẹ̀ tó jẹ́ ibo. kódà tó bá jẹ́ pé ibo bá ní ọ tó bá débi tán ti ń pín tíra béèrè tíra ibo. Allahu akbar àwọn ìjọba yẹn wọ́n gbìyànjú púpọ̀ ó dáwàwí lóbìnrin sọ pé èdè tiwa èdè kan tó sápamọ́ ni dáńdàmà nílé ayé wọ́n dàmà ibikíbi wọ́n ti dá yorùbá mà béèrè síra rẹ̀ ó níra wọ́n pin fún ọ ni. tó bá jẹ́ pé ọba wa ríru àwọn tìrà máa ka má bá sìkò rẹ jẹ́ máa ka máa ka lákàyè tó bá ṣeé ìwọ àtàwọn tẹ́ ẹ wà ẹ̀wọ́ ẹni tó mọ̀wé kà dáadáa kọ́ máa kà sí ilé tí kẹ́ ẹ máa gbọ́ kọ́ máa kà sí ilé tí kẹ́ ẹ máa gbọ́ ẹ tuntun kà ẹ tuntun kà ẹ tuntun kà ẹ rí i pé òye dẹ́ẹ̀nì nípasẹ̀ hajj tó gbé yín wá ti pọ̀ sẹ́fẹ́ wá fẹ́ ṣèbéèrè nípa nǹkan tó ṣe ikọ́ sápamọ́ sí yín nínú tí wọ́n kà sí yín létí àwọn ìbéèrè tó nítumọ̀ ni wọ́n máa tẹnu yín jáde torí pé ẹ̀ dàbí ẹni tó fẹ́ gbórí gbanduku tó fẹ́ fi ṣiṣẹ́ hajj ìdí inú tó fi jẹ́ pé kó tó lọ lé bí ni kó ti wárú àwọn tíra yẹn kàn ó ti kà ó ti kà ó ti kà gbogbo àlàyé tá a bá ṣe fún ọ kọ́kọ́ lọ ka tíra yẹn náà tó bá kà tán wá wá ká wá ṣàlàyé fún ọ níjọ́ ọba wa yọ ńgbà náà wá wá wá béèrè nígbà tó bá dọ̀hùn ìwọ náà ó tún máa ṣàlàyé fẹ́lómìn náà ń tẹ̀jọ́ lọ eléyìí tó túmọ̀ sí pé dákun má jẹ́ kówó rẹ̀ ó ṣòfò dànù dákun má fi wàhálà rẹ̀ má fi ráre dákun àsìkò rẹ̀ mẹ́jọ lọ́mọ ọlọ́lásán láì jẹ́ pọ̀ sàǹfààní bẹ̀. torípé tó bá ti lọ ṣiṣẹ́ hajj yóò mọ̀ nípa rẹ̀ wàláhì pàdánù owó yóò pàdánù wàhálà yóò pàdánù àkókò gbogbo ẹ̀ ni wọ́n náà rí ó ra àwọn èèyàn lóríṣiríṣi ìwọ kọ́ mọ̀ sí àwọn eléyìí ọmọ nípa tó gbé wọn wá eléyìí ọmọ kankan hajj ẹ wá máa kíyèsí o gbogbo àwọn ẹni tí wọ́n hajj àwọn ni máa pọ̀ bá ti torí kò sí kọ̀fẹ́sì tọkàn òun àdúrà tó ń se ni pé táwọn bá ti gbéra ń kẹjà àbí lọrin làwọn bá ti gbé làwọn bá ti gbéra ni tó bá sá ti dé jíjà táwọn ti dé sàwọ́dí kọ́lá ẹ bá ní kẹyìn mánu orí ẹlẹ́kàn fọ́ mo ti lọ mo ti dé mo ti tì yín lọ́ba tán ọmọ nkankan wàláhì ọmọ nkankan àbà àbà àbà ìwọ́gbọ́n ò ìwọ́gbọ́n ò pé gbogbo àwọn èèyàn yìí àfààní ọlọ́ọ̀. fàánà olóòjò burúkú débi tó ti sọ wọn ni ká máa sọ lẹ́yìn kọ̀ọ̀kan Allahu akbar Allahu akbar Allahu akbar ó ti kó mélòó wọn ni méje ni ó ti kó méje dáhùn ẹ tani àti tani ó pin ẹ̀wòdó burúkú ẹlòmíì tí kọ́ ọ̀kan ni ó ti do ah, èèyàn pọ̀ ya rọ́bì orí pé mo gbìyànjú tó <laughs> subhanallah yọba sọ gbogbo ẹ̀ ọ́ ṣé hajj náà nù ṣé hajj náà nù wọ́n ṣe tọ̀wá ó pé èèyàn pọ̀ wọ́n pọ̀ wọ́n bu àyà orí ìpààrà kẹrin ló ti sọ́kọ́ rẹ̀ ẹ̀yìn ọ̀jáde o ní ìmọ̀tí nǹkan lè tó báyìí wọn ò rírú ẹ̀rí láyé o wọ́n jáde o aláforíjì wọn polú wa wá o ebi wọ̀ ló gbéra rẹ̀ wá sẹ̀sìn tó wá ṣe ọba pé ṣe nǹkan kan ní ah, kọjá yìí pé irú àwọn tíra yẹn àwọ àwọn kan à ń sì ń gbìyànjú láti rí pé ń tà ń kà nínú àwọn tíra wọn à ń lò kọ́dà tó bá ṣeé ṣe kó tó di pé ẹ lọ́nlé kọjá pé àwọn olùmọ̀tí ọkọ̀ yín wọ́n tún kọ́ yín wọ́n ṣàfihàn rẹ̀ fún yín báwo lẹ́ẹ̀tì ṣe ṣiṣẹ́ ń gangan wọ́n ṣàfihàn rẹ̀ fún yín báwo lẹ́ẹ̀tì ṣe ṣiṣẹ́ ń gangan torí pé tá a bá ṣàfihàn rẹ̀ fẹ́ni tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ ó máa ń mú ma lọ́pọlọ ju ká kàn máa sọ̀rọ̀ lọ. akramakumullah ẹ̀kọ́ ẹlẹ́keje sani ti lọ hajj wọn náà ní sùúrù ọ àfi ṣe sùúrù sùúrù wọn bẹ nínú ètò gàjù nínú àwọn òdodo tọba nígbàgbọ́ òdodo ó ní sùúrù ní sùúrù torí ẹ̀sìn táwa ń ṣe yìí gan ẹni ò torí pé sùúrù ọ̀nà mẹ́ta ló lórí àti tẹ̀lé ti Allah ẹni tí ó bá ní sùúrù kò ní lè sẹ̀sì kò ní lè sẹ̀sì aago mélòó ni wọ́n ti dé júmọ́ àlónì tẹ̀bí sùúrù ni tí ó bá jẹ́ sùúrù bàbá bẹ́ńbí tí wà á ti bóòtù tẹ̀sí ń wọ̀jà kadì báyìí máa rí i pé mo tú ọ náà ni ṣùgbọ́n ọwọ́ mẹ́sàlásí kó tó di pé ìmáàmù dé ló ti dé ó jókòó kanu mẹ́sàlásí lẹ́yìn ìgbà tó ti tàhíyàtul masjid ó tún gbé àkùránì ọ̀nkà ó gbìyànjú láti rí pọ̀ bàtìkò rẹ jẹ́ ìmáàmù tún dé òtún tẹ́ kíkọ́ ti ń sọ ó fi làákàyè rẹ síbò míì tọ́ọ̀bá ní sùúrù wàláì ò ní lè ṣe sùúrù náà ló tún ṣe wọ́n fi parí kútúbà sùúrù ló ṣe táàfi parí sọ̀dátù zùmà sùúrù ló ṣe tó tóbi ní tìdélẹ̀ kan náà tó ṣe àgàw kótó dikọ̀ gbà náà fi sẹ́ẹ̀rẹ̀ lọ Allahu akbar ẹni ọba ní sùúrù kò lè sẹ̀tì. kò lè ṣẹ̀sìn rárá rárá torí ẹ̀ wọ́n ní ṣíṣe sùúrù ìní múni rẹ̀sìn sí oríṣi àkọ́kọ́ nù oríṣi kejì nínú sùúrù ká ṣe sùúrù ká fi pantolúwa ṣe léwọ̀tì mẹ́rin ọba ní sùúrù gbogbo ní haram wàláhì èèyàn ní pàtì èèyàn máa ṣe zina èèyàn máa mutí èèyàn máa pẹ̀gàn èèyàn máa jalè èèyàn máa èèyàn máa wájú pọ̀ torí pé òní sùúrù sùúrù lèyàn máa ní sèyàn máa fi pa haramu torí pé kò sẹ́ni tí kì í wù lẹ́mìí rẹ̀ láti dẹ́ṣẹ̀ ẹ̀gbọ́n tó lu aṣọ ni wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su' èmi ìfàmì mi máa o torí pé dájúdájú ẹ̀mí ọlọ́pọ̀lọpọ̀ fòòró ẹni láti ṣàìdá lẹ̀mí ẹ̀mí máa tìyàn láti ṣàìdá Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sẹ́nìkan nínú wa àfi kọ́ pé ṣètọ́ nìkan bẹ pẹ̀lú ẹ̀ tí ó máa tí ó máa fa lọ di ìbàjẹ́. Àìṣà ni tó fi dórí wa ànábì ànábì ni tó fi dórí mi àmọ́ Olúwa ti ràn mí lọ lórí rẹ̀ ó gba Islam ètò wa pẹ̀lú ànábì ni. Akramakumullah lẹ́yìn ọba tẹ sùúrù kò ní pa haramu. Torí ẹ̀ náà làá ṣe sọ pé àti gbọ́mọlúàbí ló ṣòro. àtijọ́ máa ta kò bùkátà kẹ́ni kò rẹ kò ó ṣùgbọ́n ṣe lẹ́rí àwọn èèyàn gbogbo wọn ọ̀yọ́ máa ta nítorí wọn kóra wọn jànú wọn fi kóra wọn jànú wọn ò ya bàbá àta wọn ò ya ìyá àta wọn ò ya ọmọ àta oríṣi kẹta wọn náà a lè má wà kó lè wà má dán wa wò ó lè má jánu kó má fánu kó má sọ kó gbàgbọ́ àwòlúwà dán wò ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun wa laqad fatanna alladhina min qablihim فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين olùwà dán wa wò náà ni ó ti ní kò ní ma ó ti ní ọ̀pọ̀ ó dínkù gbogbo nǹkan ti ń bọ́ sí fún gbogbo àdáwọ́lé rẹ máa ń ni máa ń rere kò bọ́ sí rere má bílẹ̀ ayé ti ṣe wà nù kíkan àti dúndùn fún ọ lọ láéláé kò sẹ́ni náà yóò sì máa fún ọ lọ láéláé kò sẹ́ni náà yóò bàjẹ́ yóò da yóò da yóò bàjẹ́ bẹ́ẹ̀ nílé ayé ti ṣe wà. tọ́ba á ṣe sùúrù olúwa wa ní kórí bá mi ká lọ fẹ́ fẹjọ́ sùn Allahu azza wa jalla lọ́dọ̀ ọlẹ́jọ́ ọlọ́pẹ̀jọ́ kọ̀tẹ́mi lọ́rùn ọ̀dájú pé ìyá yẹn kò sí ìdí ọdẹ ibi tó yẹ ètò túmọ̀ sí wípé sùúrù nínú ètò ga jù nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni lọ́lọ́wọ́ sọ pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ńṣe lọ́lọ́wọ́ a máa ń láì jẹ́ kó fèsì rò sí wọn náà tó ṣe pé ó ní sòrò. Sòrò rẹ ó kú púpọ̀ ó ní mà bó ní sòrò bó ní sòrò. ó dìgbà tó ń bá ń bá àwọn èèyàn táwọn náà ń bá ń bọ̀ ṣe tí bá dá wà èèyàn máa ń rò pé ń rò kò sí kan lọ́wọ́ máa ń wò ó àwọn èèyàn yóò yọ ṣé ẹni tó lámùmára ni ọ àtàfaradà tó o máa fi rírí sáláì tó o sì máa fi gbígbọ́ sáláì gbọ́ njọ́ náà ni ó yọ torí àwọn ṣe bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ń bá àwọn èèyàn ṣe tí wọ́n ní lára tí ń ṣe tí kò bá àwọn èèyàn ṣe má bàa ní lára ta ló dáa jù nínú àwọn méjèèjì anabi sallallahu alaihi wasallam ni ẹni tí ń bá wọn ṣe tó ń tí ń ṣe sùúrù ńlọlọrẹ ọ̀nà wa dà tóbi máa dádì nígbà tó bá lọ ṣiṣẹ́ hajj ìwọ nìkan kọ́ wá ṣiṣẹ́ hajj ìwọ nìkan kọ́ wá ṣiṣẹ́ hajj ẹni ṣiṣẹ́ hajj wọ́n pọ̀ dọ́dọ́ gbogbo àwọn èèyàn yìí oníkálukú wọn dáadáa tó wà lọ́dọ̀ Allah ọ̀nà làwọn náà wá ẹni tí ó ẹni tí ó ti ọ ẹni tí ó tì ọ́ mọ́lẹ̀ gbogbo wọn yóò ṣẹlẹ̀ ma ètò súnmọ́ jù ó ní pé wọn ò máa mà bùn ọ wọn ò máa mà tì ọ wọn ò máa mà tì ọ bí ààyè jẹ wàá ti ṣe gbà ńlọ bí ọ sẹlẹ ìwọ kan aláàrọ ó nítorí ibi téèyàn bá ti pọ̀ tá a bá kùnà láti ṣe sùúrù nírú bẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹni burúkú lèèyàn máa jọ ó rí bẹ̀rẹ̀ látòrí àwọn tẹ́ bá jọ ń gbélé tó o bá tó o lámúmára tó o láfaradà kò sí tàbí ṣùgbọ́n ó padà di bàbá mọ́kàn. ọ padà di ẹni tó rẹ pé lọ padà gbé padà wálé nígbà tẹ́ bá parí iṣẹ́ hajj àwọn èèyàn ọ ọ́ léèyàn burúkú wọ́n mọ̀ tí ò ṣe bá tò sùúrù ọ̀dọ̀wọ́ rẹ kọjá ẹni tó ṣe gbẹ́ ó ní eléyìí tí ó fi lè bá àwọn èèyàn ṣe ó fi lè bá wọn gbé lórí ìrìn àjò yìí báyìí bákan náà ẹ̀kọ́ àwọn àyè táǹtì lọ sẹ́sìn táǹtì lọ sẹ́sìn bíi alkaaba bíi mina bíi arafa bíi musdalifa gbogbo àwọn àyè yìí àwọn àyè ni tó ṣe pé olúwa ẹlẹ́dàá wa gbé kalẹ̀ láti ṣe àgbéga ẹ̀sìn rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tí ń ṣàgbéga àwọn àyè yìí ọgbọ́dọ̀ máa fojú kí làwọn àyè yìí já kọ́ máa fi wò wọ́n ọ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé ojú àǹtẹ́ńbẹ́lù nǹkan iná lọ máa fi wo àwọn àyè tolúwa ẹlẹ́dàá wa tọ́ léyìí kọ́ máa kàábà kíní kíní kàábà kí la tiẹ̀ ti ta tiẹ̀ ti ta kọ́ máa fojú wò pé kíní kàábà tiẹ̀ ti ta ta. torí ẹ̀ ọ̀dọ̀ wà wá ọmọ gẹ́ kí ló wà ń mì lánàá gan kí ló wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ ilẹ̀ gbayawu lásán táwọn náà nílẹ̀ gbayawu ń lu wa ọ̀gbádùn tó bá gbé ọdọ́ sísun ọ̀ ní rógùn lò fún ọ. ó ní àràfá kíni àràfá kíni wákàtí aka kọ́kọ́ lọ ṣe àwọn tẹ́ǹtì sínú sínú ilé asálẹ̀ sẹ́yìn náà nílé asálẹ̀ nkánú àti jìgáwá ni ọ̀dájú pọ̀ gbádùn skọ́skọ́ wà nù ọpọlọ rẹ̀ ọ̀gbádùn. akramakumullah ọlà ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ Safa Marwa táwọn náà láyè tá a lè ṣe bẹ́ẹ̀ ni wàláhì ọ̀gbádùn ọ̀gbádùn rárárárá ó ti sí èrè ó ń sínwín sọ̀rọ̀ pé àyè lásán làwọn bẹ̀rù sọ̀rọ̀ pé àyè lásán làwọn bẹ̀rù wọn á kó ń sáré láti bìkan sí bìkan fi ń sàpèjúwe bìkan ah Makkah inna awwala وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين أقول لي إلي تأكبك لفاوين يقول ما جوسي نبه إنا لي تواني بكة وقولوني مكة إذا تك عبا وان بكة أكرمكم الله أنا بقو مكة يتوتو بقو عيني ترى مكة سنجا أم القرى إيا بقو لأيه kéésì ìyá gbogbo gbèríko tó gbọ́ lárúbáwá alqarya ìlú ńlá ló ń jẹ́bẹ̀ léde lárúbáwá akramakumullah maka náà lọ wá ló ń fi ẹnu rúrùn rẹ ló ń fi ń jabalẹ̀ ọ̀gbádùn wàláì sọlá ọ̀gbádùn ọmọ maka ni bọba gbèrò àti saburú ń bẹ olúwa ló fi ìyá ẹlẹ́ta ìlérò jọ ó gbèrò ní òtítì ambos bá tẹ tiẹ̀ ta. tèrè ló ń pè ní o rò pé bí ìlú ti ní sẹ́yìn yàgbẹ́ ká gbogbo ojú títì bẹ́ẹ̀ ló ń pè má kà ní. a'udhu billahi minash shaitanir rajim akramakumullah tí wọn bá kọ́ ilé kankan nínú àwọn ilé rororo tẹ́rìn tí wọ́n kọ́ sí mẹ́ka ní ìsìn tí mẹ́ka bá wà gbayawu lásán tí kaaba tó wà ní kíkọ́ kalẹ̀ tí wọ́n kọ́ mọ́sálásí kankan yípo rẹ̀ mẹ́ka ìṣẹ̀gbẹ́ ìlú yòówù ní gbogbo àgbáńlá ayé yìí New York kọ́ ó di ọkùnrin ọmọ tí ń jẹ mẹka allahu akbar ọ̀rọ̀ mẹka oní minan ọ̀rọ̀ mẹka oní muzdalifa ọ̀rọ̀ mẹka oní arafat kò síbi tó ṣe fojú kéré àwọn àyè tó lu agbèga ni nínú àmì kan ní imáni ní kí wọn náà gbèga wọn jẹ ẹni tó ṣe pé wọn ti dé mẹka tàbí dé mẹka ni pé ọ ah, ó sún mi. ẹ bá mi pa àwọn wa ń jò lápadà lé à nǹkan ọ. ibi tí à ń jẹran pa afẹ́ lọ láyé ibi tá ń bẹ Allah mẹ́tì akúkú ò láyé yìí láì lọ mọ́kà àbíkò ni wọ́n sọ. gbogbo lóríire tí wọ́n sọ nìyẹn mẹ́tì akúkú ò láyé yìí láì lọ mọ́kà. ẹnì wá dé wá dé bẹ́ẹ̀ ń jọ àkọ́kọ́ ló kó sún mi. yàrá mẹ́tì májèmá kò sọ àwa o torí de eléyìí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe àgbéga àwọn àyè yún ọgbọ́dọ̀ jẹ́ni tí ń ṣàgbéga àwọn àyè yún nínú sísàgbéga rẹ̀ oníkọ́ sọ ara rẹ̀ fún ìjẹjẹ ní mẹ́kà fàgbó lé horo ẹ máa lé horo ká alálàájì ní bọ́m̀bẹ̀ sẹ́rí mẹ́kà àwọn nù ihram àti nù ihram wọ́n ìsọdẹ́mbẹ̀ haram. ọ̀nì tàbá wà nínú gbogbo ibi tó ń pè ní haram àwa nínú ihram àti nínú ihram àgbọ̀dọ̀ a sí nínú haram àmọ́ àti wà nínú aṣọ ihram àgbọ̀dọ̀ ṣọdẹ ẹ rí àwọn ẹyẹlé tó pọ̀ ní Mẹ́kà kò ní ìtumọ̀ kankan di pé Allahu ọdá wọn síbẹ̀ lọ má sọ pé ah, àwọn ẹyẹ léyìí ó gbogbo alálàájì so àwọn ẹyẹ léwu àwọn ẹranko tá a lè sọ dẹ́ni ó lè tí wọ́n máa bà tí wọ́n máa fò ra alikama kí wọ́n máa dàálẹ̀ fún wa kò sẹ́ni tó bẹ̀ wọ́n nkẹ́ tó bá pé hàn paranti máa jáde olúwa ní dé maka ó ká máa dàálẹ̀ kí n bò ń bẹ̀ bọ́lọ́ ti ní kọ́ dàálẹ̀ ká máa lẹ̀ bàbá dàálẹ̀ ló kọ́ kọ́ fẹ́ fún ẹyẹ ló ń kò sí wàhálà ń a gbọ́dọ̀ lé wọn o kápá ń bọ̀ ajáde ní mọ́ṣáláṣí àwa ń bọ̀ ọwọ́ àrí ẹyẹ ilé kan ọba alẹ̀ ọ gbọ́dọ̀ sẹ́rùbá ee àwọn ọba ẹranko nìyẹn sọmọ pé lẹ́ńbí ẹyẹ àdàbà kan bà alẹ̀ ó sì pọ̀ fẹ́ mu ò ní rí mu o àmọ́ ọwọ́ kọ́ pákúrú máa ń tọ́ba jẹ́ mọ́kà ni ò ti dáràn tí ẹyẹ ń bá ṣe bẹ́ẹ̀ tọ́ba fi lè takìtì tó kú wàlẹ́ ọ̀daràn ẹyẹ mọ́kà ọ̀gbọ́dọ̀ ọ̀họ́jú ma ọ̀gbọ́dọ̀ ṣe pé mo fẹ́ mu ìwọ wo àwọn ọba ẹranko nìyẹn olùwàsílẹ̀ wọ̀ fún ọ tẹ ìlú wo lórí bẹ́ẹ̀ láyé tẹ dákun ìlú wo lórí bẹ́ẹ̀ láyé wọn á rí ehoro nísìn ehoro onugbo ọbọ gbòòrò tí gbogbo àgbàlagbà náà ní dẹni tó ṣe pé wọn ń péré sá ẹ dákun ẹ bá mú èmi ní mú wọ́kọ́ ló mú bẹ́ẹ̀ wo mọ́kà kò ríran o. Allahu Akbar ìlú ńlá ni àní tó bá gbèrò lásán tó mọ fẹ́ ṣàìdá ọ̀daràn láì kí ṣe ọ̀daràn ní Mẹ́kà ìlú ńlá ní Mẹ́kà àwọn ewéko Mẹ́kà àwọn agi Mẹ́kà àwọn ọba ewéko nìyẹn àwọn ọba aginu àìgé àìgé subhanallah. torí ẹ̀ wọ́n máa lẹ́ ẹranko tí ẹranko jẹ́ ń bẹ̀ ọ̀tọ̀ ń gé ọba igi oko nu ọgbọ́dọ̀ gé subhanallah wa man dakhalahu kana amina ẹ̀ ń bá ti wọ mọ́tà ọ̀dẹ̀ ní ìfàyàbalẹ̀ ẹ gbọ́dọ̀ lému lému létanimú bí wọn náà bá sá wọ mẹ́kà wọ́n padà lẹ́yìn ẹ̀ wọ́n padà lẹ́yìn ẹ̀ àmọ́ bíi pé ọ̀pá yẹn wá ń sá lọ kọ́ o wọ́n rọ ọmú o àbẹ́ ẹ̀jẹ̀ tiẹ̀ ẹ̀hẹ́n torí kọ́ mẹ́jọ pé àwọn ọ̀daràn wọ́n rò pé ah mẹ́kà ló dùn sá lọ wọ́n rọ ọmú torí mẹ́kà náà wọ́n dájọ́ kú fọ́daràn wọ́n pa ẹ̀hẹ́n àmọ́ bíi kọ́ yẹ pé wọ́n ń lépa rẹ lábòsí ọ̀sẹ̀ wọn òòrùn wọn àbòsí ni wọ́n fi ń lépa rẹ tọ́ba ti wọ mẹ́kà ó ti dẹ́ni ìfàyàbalẹ̀ ẹnì kan gbọ́dọ̀ tó kùkù lájà mọ́ Allahu akbar ayé gíga ó ga ju gbogbo ayé lọ ó ga ju gbogbo ayé lọ ó ní mẹ́kà láti sọ fún ọ̀pọ̀ olówó walhamdulilah olúwa gbọ́ ọ láti rí walhamdulilah olúwa ò ní alhamdulilah àkọ́kọ́ bí tọ́ ẹ kọ́ máa ronú kan lọ ọ̀nà nìkan lọ sí hajj Paris kọ́. London kọ́ Norway ni kí ló ń wá lọ sí gbogbo àwọn ọbẹ̀ kí ló ń wá lọ kí ló ń ṣe ń bẹ̀ wọ́n wá wọn lọ pákí wọn ní pákí ni Pakistan làwọn lọ Pakistan kọ́ kí ló wà ń bẹ̀ ju fídíà lọ àwọn tí ń bọ̀ sáré wọ́n kún Pakistan bàjẹ́ gbọ́dọ̀ wò débẹ̀ rẹ̀ wọ́n kún bẹ́ẹ̀ bàjẹ́ ibi tí fídíà ti kí ọ̀pọ̀ ní Pakistan láti wíṣọ́ ń lọ India ibi tí fídíà ti kí bàjẹ́ ọ̀pọ̀ ní India náà. àwọn wọ́n nìwọ ọ̀tá kankan mà sunna anabi bẹ́ẹ̀lì ọ̀tẹ̀lẹ̀ tàbílẹ́gì lọ́n bá ká. aqulu qawli hada wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ẹ̀kọ́ ẹlẹ́kẹsàn fún ọmọ ayá mi lọ́kùnrin ọmọ ayá mi lóbìnrin tí a gbèrò láti lọ ṣiṣẹ́ hajj wọn náà ní kẹ́ ní ìwà ìwà rere ó pàtàkì púpọ̀ fún gbogbo ẹni tí bá ń lọ ṣiṣẹ́ hajj lẹ́ni tó ti pọ́ ọ̀rọ̀ rà rẹ lórí àti ní àwọn àwa alápọ̀nlé àwọn àwa ọmọlúwàbí àwọn àwa tó sún wa nítorí pé ìwà tó rí yun ó máa ń jẹ́ sábàbí tí wọ́n máa fi rí ọnu Allah ọba tọ́katọ́ gbangba ìwà rere tẹ́rí yẹn wọ́n máa ń jẹ́ sábàbí tó ló wá máa fi gbàṣẹ hajj èèyàn ìrìn àjò tó fẹ́ rìn yìí ìrìn àjò tó dáa ni má gbàgbé láti fi wá rí kún ọ̀rọ̀ rẹ àmúmára àfaradà. ìtújúká jíjẹ́ ẹni tó lawọ́ sí àwọn ẹni tẹ́ jọ wà lórí ìrìn àjò yìí báyìí àwọn alálàájì tẹ́ǹjọ́ ń lọ yìí ní tí ń wá làwọn náà ń wá ntọ́tọ́ tó gbé òǹlé ló gbé àwọn náà òǹlé dáadáa lẹ́ ń wá lọ́dọ̀ yín lọ́mọ ẹ má eme má nira ira yín sínú ẹ má jẹni tó ṣe pé ẹ má pẹ̀sán ara yín jẹni tó pé ẹ má gbẹ́ra yín lẹ́sẹ̀ ti tánà di ọmọ làkejì yín dáadáa bẹ́ẹ̀ sì ń fẹ́ kọ́rọ̀ yín ajálẹ̀ ní ẹ máa wá fáwọn ọmọ ìyá yín àwọn ẹni tẹ́ jọ wà lórí ìrìn àjò yìí báyìí ẹ dákun ẹ níbi pé ẹ máa fáwọn ẹni tẹ́ jọ wà ẹ má ní wọn lára ẹ má jẹ́ ẹ̀mẹ́jẹ ni tí wọ́n máa fún wa ní fòkófòn ẹ̀jẹ̀ tí wọ́n máa ṣe sùúrù lórí àìdá tí wọ́n bá ṣe sí yín tó ṣe wípé ẹ máa ṣe dáadáa sí wọn ẹ máa ṣe dáadáa sí wọn ẹ sì tó ṣe wípé ẹ fi hàn nu yín dùn sí ẹ sì sí nu yín dùn sí ẹ sì ẹnì kẹtẹ máa ń ṣe tọwáf bàtà ń ṣe o ẹnì kan lè tì ọ́ mọ́lẹ̀ tó ṣe pé èsì pọ́ máa má tì ọ́ mọ́lẹ̀ ẹnì kan lè tì ọ́ èsì pọ́ máa má tì ọ́ dákun mọ́ wo pé ta ló tẹ̀ mí mọ́lẹ̀ mọ́ sì wo ta ló tì ọ́ lẹ́yìn rẹ dákun máa tẹ̀síwájú ni ṣe sùúrù nítorí jọ Allah torí pé kò máa má ọ́ wọn náà rí pọ̀ ti pọ̀ ni ṣé ìwọ náà ń bọ̀ wá tìyàn tọ́ba fi parí ìpara méje òun ìwọ náà rí kò tìyàn sọ̀fà márùwà lọ ń sá ẹnìkan kọ lu ọ dákun mọ́ wẹ̀yìn dèpòdépò kọ́ ọ̀ma lójú pé a wò ríran ni dákun mọ́ sí bẹ́ẹ̀ ṣé sùúrù fọwọ́ wọnú ọmọ ìyá rẹ ni wọn àti kájọ pàdé lálùjánnà má ṣèṣe pé orí ipò tí ọ àti pé nítorí ṣe dùn ọ dákun ṣe sùúrù torí pé bó ṣe tí ọ ìwọ náà ń bọ̀ wá tiẹ̀ nìkan báyìí ni bí ó ti ṣe máa ṣẹlẹ̀ nu

ọmọ kò sí nọ́mbà mu sáwọn ẹni tó wọn arí sínú rẹ̀ ń dùn yìí lọ́wọ́ pé wọ́n tẹ̀ ọ́ wọ́n ọ lẹ́yìn náà ṣé kò ríran ni dákun dákun máa lọ kò sí wàhálà akaramakumọlá ó rí i pé ibi tẹ́nìkan ti tẹ̀ ọ́ mọ́lẹ̀ tí ọba dúró tọ́fẹ́ máa sọ pé tó rí ni ó rí tí ẹnìkan wá tó ń ya hajj ìwà aláàjì má bá hajj rẹ lọ bá rẹ lọ wò wò bá rẹ torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ iye èèyàn tí wọ́n máa kanra wọn lẹsẹ níbi tá à ń ti ṣe sọ̀wáfù sábà ṣe ń bi Nigerian level tẹ́gbẹ́ à ń lọ lórí títì gbogbo àti mọ̀kànnà ti há so ibi tá à ń ti sún kẹrẹ gbàkẹrẹ yìí mọ́tò tẹnìkan rọra rọra fi mú há mọ́tò ẹnìkan sísọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀ lọ́ba bó aago ní bá ń káwọ́ ẹ̀wù sókè ní bá ń kàn lẹ́sẹ̀ ìwọ náà bá ń kàn lẹ́sẹ̀ èèyàn mélòó ni ó wọn lórí sọ̀wáfù bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ jù torí ẹ ẹrí kí wọn máa pàkíyèsí hujja ya hajj ìwà aláàjì máa bá hajj rẹ lọ máa bá hajj rẹ lọ máa wo bẹ nítorí pé kọ́ màmá tì ọ́ máa wo bẹ fún ọ. lọ kọ́ sùúrù àwọn kan wà tó ẹbí tó kan ṣe ń sẹ́sìn yẹn eégún burúkú ni wọ́n máa lo eégún burúkú níbi tọ́wọ́ pàápàá jùlọ àwọn dúdú wáyé Allah kó nàìjíríà ọmọ sínú haba haba sábà tẹ́bi tọ́ ọmọ arọ́ tó pèrè pé yóò mẹ́lẹ̀ kí ló dé kí ló dé gbàtẹ́ sí fún wọn ní káwá ara fún wàláhì àánú ṣéyàn ó sì mọ̀ pé olúwa dá wa lóríṣiríṣi ìbẹ̀ ló ti ráwọn ẹ̀dá kan tolúwa dá wọn àwọn ìsábà ga wọ́n máa kúrú báyìí nígbà àwọn Indonesia Indonesia àwọn yìí ga lọ títí àwọn Malaysia àti ẹ̀ máa ga jù wọ́n lọ díẹ̀ àwọn wa pọ̀ torí pé àwọn tí wọ́n ń ṣe hajj ni wọ́n máa ń pọ̀ gan wọ́n pọ̀ níbi tá à ń ti ṣe tọwá fún ẹ̀wù bẹ́yìn ṣe ń tiyàn tẹ́ ẹran gun tẹ́yìn tẹ́ tó fi àgbà ẹlòmíì bá ìjẹba ti báyìí ó lè jẹ́ pé yóò ṣubú ẹlòmíì lè ṣubú kọ́ má dìde ma ẹja bẹ̀rù Allah ẹja bẹ̀rù Allah bẹ́ẹ̀ ni tá a bá débi tá a ti fẹ́ sọ́kù ẹ dákun ẹ bẹ̀rù Allah ẹ rántí pé àwọn ọmọ ìyá yín ni gbogbo eléyìí o nínú ẹ̀sìn Islam àwọn ọmọ ìyá yín ni wọ́n ẹ bẹ̀rù Allah ìwà àrídọ́wọ́ yín tawaf eléyìí tá ń ṣe sọ̀fà márùwà eléyìí tá ń sá ẹ bẹ̀rù Allah ẹ jẹ́ kí wàá yan dá ẹ rántí pé tẹ́ ẹ bá rí Allah Allah ò rí yín. ibi tawaf làwọn ẹlòmíì akramakumullah iná ó ti máa jẹ́ pé ẹ̀yin obìnrin sáà ni wọ́n fẹ́ máa lọ lórí pé tẹ́ bá rí báyìí ẹ̀yin obìnrin lẹ́yìn yóò rí pé òun ti tọ̀wá fún ni subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar lẹ́bàá rí sílẹ̀ dì mọ́bìnrin ṣé subhanallah walhamdulillah tó ń wí sọ́jọ́ tó ń ṣe níṣẹ́ tó bẹ̀rù Allah ibi táwọn èèyàn ń wá tí kò lu ẹlẹ́dàá wa kó bá wọn sọ ẹ̀ṣẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ wọn kalẹ̀ kí wọ́n má tún bá pàdé má láéláé ni wọ́n ti fẹ́ gbé mi rù. ká bẹ̀rù Allah ká bẹ̀rù Allah. ha ṣé ń tọ́ wá ná dúró owó ńsínú ṣé ń tó fira rẹ sádúró wàhálà nu bẹ̀rù Allah ẹ̀sìn lọ́wọ́ ṣe mẹ́jọ tẹ̀sí mọ́ lọ́wọ́ mẹ́jọ tẹ̀sí mọ́ lọ́wọ́ agídí burúkú kò sínú wàrí tí èèyàn bá ti jẹ́ alágídí wọn ò lè pè ló ń wàrí wọ́n sọ fún ọ pé bóun ṣe ń ṣe kọ́ ni ní ká ṣe oníkọ̀kan wọ̀kọ́ lọ́gbà subhanallah ó sínú wàrí torí káni tí ń sọ fún ọ kò dilẹ̀ ṣùgbọ́n ń fẹ́ kọjá pé àtòun àtiwọ́ iṣẹ́ yín jọ jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah wọ́n á máa wá gbé lẹ́nu tán ibi kí lọ́kàn kí lọ́kàn wọ́n rán sí mi tí yorùbá ti máa sọ pé wọ́n lọ gbà ní tí wọ́n bá gbà gan sọ wà ń bẹ̀ ni àwọn èdè àlùfàṣà èdè aláìlẹ́kọ̀ọ́ tó kún ẹnu ẹ kọ gbàgbé rẹ tọba ti wọ bàálù gbàgbé rẹ sílé tọba ti padà sílé tí kò lọ bòmí kí wọn náà gba bòmí kò gbọdọ̀ bọ délé ọwọ àti àjìdè o tún yẹ lẹ́nu rúnrún ọ̀rọ̀ burúkú òtún kò lẹ́nu rẹ kí láǹfààní àjì rẹ. torí akramakumullah ìwà ìwà ìwà rere ọdọwọ rẹ o ìwà tó lọ sí ṣe hajj wáyé o lásìkò gbàtí wọ́n wá múra kíkọ́ fẹ́ lọ sí fẹ́ hajj ẹni tí o ti gbéra ẹ wá lọ ẹ dájọ́ kíkẹ́ ọjọ́ tẹ́ sàdúà àdúà Mẹ́kà ọjọ́ yẹn ti súnmá sàdúà kan jẹ́ àdúà Mẹ́kà kò sí gẹ́bí o ti sàdúà Mẹ́dínà kò sí ti jẹ́bi àdádálẹ̀ lásán ni àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ èyí tó bá dá màá nù wọn kan kò ní lè sọ fún ọ torí ní táwọn ń jẹnu àríjẹ má dàrú nígbà tí jẹ́ pé ìwọ náà gbọ́n ìwọ ọ̀gbọ́n ìwọ ní koríko tẹ́ran tí wọ́n ń jẹ àwọn oníbẹ̀ Allah fún ọpẹ́kọ̀ ọgbọ́n àwọn oníbẹ̀ Allah fún ọpẹ́kọ̀ ọgbọ́n ẹ má sì ṣàdúrà lọ Mẹ́kà lọ ṣàdúrà bọ̀dé náà nítorí pé kí bídíà yẹn ó lè bá a pé bídíà ń gbà tá a lọ bídíà ń gbà tẹ́ dé ọ̀dọ̀ wa wa o òsín kankan tí ń dádùn Mẹ́kà kò sí ń dádúà aláàjì káàbọ̀ kò sí ń jẹ tí ẹ kàn ní wípé wàá máa bẹ Allah gbogbo àwọn tó nífẹ̀ẹ́ rẹ pọ̀ gbọ́ àdúrà náà wọ́n ṣe lórúkọ pé ń lọ sí fẹ́ hajj kò fẹ́ ń tọ́ bùkátà rẹ̀ rárá rárá ó

torí di eléyìí àbùrọ̀ máa gbé pamọ́ ẹ má ti sọ fún wa o àwọn olójúkójú àwọn èèyàn abú àwọn ẹni òfò bàálù àlọ́ ọjà kò ní já ẹ̀ ń bá gbọ́gbọ́ òsì tọ́pọ̀ ti la má wo bẹ́ẹ̀ ni kò dé Allah azza wa jal onífìsọ rẹ̀ sẹ́dà olùwàkọ́bá wa fìsọ rẹ̀ sọ àwọn alálàájì wa àwọn ẹni tó ti lọ olùwàkọ́ fún wa ní sẹ́nà sí àwọn ẹni tí ń bẹ lẹ́nu pé àwa náà múra àti lọ olùwàkọ́ jẹ́ káwọn náà lọ lálàáfíà olùwàlẹ́dàá wa gbogbo wọn pátá tí wọ́n bá ti sẹ́yìn jẹ́wọ́ gbà lọ́dọ̀ wọn má ti kọ́ ti sìn wọn lọ́wọ́ ẹni tó ti lọ rí olùwàkọ́mọ́sẹ̀ lálọ́ máa fún un ẹni tí ò tí ì lọ rárá rárá olùwàdàkùn ọ̀nà rí làákù àwọn náà káwọn náà lè lọ kún orí sẹ́ hajj ṣe kò sì ṣe láti ọwọ́ gbà lọ́dọ̀ wọn olùwà ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún gbogbo aláyé kó jẹ́ kó dáa fún alálùkìyàmà bá ti ṣe ń ṣe islam wáyé láyé wáyé báyìí tinú wa ń dùn olùwàdàkùn gbogbo apáta ṣe wà lọ́mọ àlìjẹ́nnà má ṣe jẹ́kọ́ máa nákọ́ wà nínú wa olúwa ẹlẹ́dàá má jà wá ní sàmà má ṣe wá lẹ́ni tó rí ìjákulẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàkìyàmà olúwa ṣàánú wa ní kọ̀kọ̀ ṣàánú wa ní gbangba kárántí kó olúwa pa wá láṣẹ bóyá rí hajj lọ àbá rí hajj lọ kàmá asọ́láàtù fún ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé allah àtàwọn màláíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún anabi muhammed sallallahu alayhi wa sallam ó wá pa wá láṣẹ àwọn àti ajẹ́ mùsùlùmí ká máa ṣe àsọ̀láàtù fún ká sì máa ṣe ní kéke inna allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima.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 بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أصلح لنا بلادنا نجد نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله